ó ń lékún ó ń dínkù ó ń lékún àá gẹ̀ẹ́tì ẹ̀ yìí ẹ ká máa bá data ẹ̀ lọ́nà ní ọjọ́ àkọ́kọ́ oṣù kẹrin fourteen thirty five tó bọ́ sí one two two thousand and fourteen ó rí di one point four zero kí ló ṣe ó dínkù ní àbólékún ó dínkù ní. ní ọjọ́ kejì oṣù karùn-ún fourteen thirty five tó ṣe wẹ́kú ọjọ́ kẹta oṣù kẹta two thousand and fourteen ó rí di zero point seven zero ti tiwájú àbí nígbà di. ọjọ́ àkọ́kọ́ oṣù kẹfà fourteen thirty five tó ṣe wẹ́kú ọjọ́ oṣù kẹrin two thousand and fourteen àrí zero point zero zero kí ni òjì òrùn kàtàrí ṣe ń bẹ̀rù ọ̀tánlẹ̀ oṣù keje fourteen thirty five tó ṣe wẹ́kú kẹsàn-án oṣù karùn-ún two thousand and fourteen àtúrí zero point four eight òòjì òrùn kàtàrí kí ló ṣe ó lékún sí i àbí ní on the fourteen oṣù kẹsàn-án oṣù kẹsàn-án fourteen thirty five ìjìrà tó ṣe wẹ́kú eleven seven two thousand and fourteen òjì òrùn kàtàrí fún ọ̀pá three centimeter dasa ó fún wa ní zero point nine two kí ló tún ṣe ń ó lékún sí i àpẹẹrẹ kẹsàn-án ìyẹn ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù àkọ́kọ́ fourteen thirty six ọdún tá a wà nú ẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe wẹ́kú ọjọ́ kẹfà oṣù kọkànlá two thousand and fourteen òòjì òrùn kàtàrí fún ọ̀pá three centimeter dasa ó fún wa ní one point five five kí ló ṣe o ó lékún ní àpẹẹrẹ kẹwàá àpẹẹrẹ kẹwàá ọjọ́ kẹsàn-án oṣù kejì oṣù sọfàrù fourteen thirty six ìjírà táwa ń bẹ̀yìn tó ṣe wẹ́kú ọjọ́ àkọ́kọ́ oṣù kejìlá two thousand and fourteen òòjì òrùn kàtàrí ó fún wa ní one point nine eight kí ló tún ṣe ó tún lékún sí i àpẹẹrẹ kọkànlá ní on the one oṣù kẹta fourteen thirty six tó ṣe wẹ́kú on the twenty two twelve two thousand and fourteen òòjì òrùn kàtàrí fún dásà ó fún wa ní two point zero eight kí ló ṣe ń ó lékún sí i ọ̀dà àpẹẹrẹ ìkejìlá tó kẹ́yìn ní ọjọ́ kejìlá oṣù kẹta fourteen thirty six tí í ṣe àná àná yìí àbí tó ṣe wẹ́pọ̀ ọjọ́ kẹta oṣù January 2015, thousand and fifteen òòjì òrùn kàtàrí ó rí di one kí ló ṣe ó dínkù now ibi tíṣẹ́ wà gangan ni ntẹ́yìn àkọsínú ìwé míyàn bá ń pépà yìí lọ́wọ́ tí wọ́n bá ṣe àlàyé yìí fún un kò ní mọ tí data yìí tó dúró fún kò lè mọ̀ ọ́n kódà tó bá sùn tó bá lálàá kò lè mọ̀ ọ́n àfi kí ẹni tó kọ data òun kó ṣàlàyé ẹ̀ fún un ẹ máa wo òdodo ni ọ̀rọ̀ ọlọ́run o ṣáìdì nínú ntọ́lọ́ ń lò fún ìyọ oòrùn ìwọ oòrùn oní sáìdì wà ká sọ pé sáìdì ẹ̀ nìyí. àwọn òyìnbó mú àárín wọ́n pè ní east àbí wọ́n pè bí báyìí ní south east wọ́n pè bí báyìí ní north east ní ọjọ́ tí. òjì òrùn kàtàrí tó fún wa ní zero point zero zero point zero zero ọjọ́ yẹn ni òòrùn ló jáde ní east ibi tá a ti gẹ́ẹ̀tì zero point zero zero nìyẹn ṣé yẹn clear ọjọ́ tí òòrùn tó yọ ní east gangan ibi táwọn òyìnbó mọ̀ sí east nígbà tí oòrùn yẹn tó kan àtàrí wa nígbà náà òjì oòrùn kàtàrí ó fún wa ní zero point zero zero ṣẹ́ǹdẹ̀ báwọn tẹ́ bá wo data yìí dáadáa ó jẹ́ data ọdún kan àti bí oṣù méjì tẹ́ bá wo déètì orí ẹ̀ ibi tá a ti gbé e àti ibi tó parí sí agbe níbi twenty seven one fourteen thirty five tó túmọ̀ sí pé ìjírà fourteen thirty five oṣù àkọ́kọ́ láti gbé e a sì rí ìdí ẹ̀ wọ ìjírà fourteen thirty six oṣù kẹta àbí tó túmọ̀ sí pé bíi data ọdún kan àtòṣù mẹ́ta la mú lọ́wọ́ yìí la fẹ́ analyse yìí now èyí tó kẹ́yìn bẹ́ẹ̀ a sọ pé one point eight eight àbí èyí jẹ́ àpẹẹrẹ eleven bẹ̀ a pè ní two point zero eight nínú méjèèjì èwo ló ga jura wọn lọ two point zero eight tó túmọ̀ sí pé tá a bá pe bíbá ẹ̀ ní òpin south east eh? tá a bá pe bíbá ẹ̀ ní òpin south east ní ọjọ́ tí oòrùn yọ ní bíbá yìí nígbà tí oòrùn yẹn kan àtàrí ń bíi tó dé àárín òun ni òjì fún wa ní two point zero eight ok ló fún wa ní two point zero eight nítorí wípé ẹ wo fígàn dáadáa on the one three àti on the twelve three ọjọ́ mélòó wà láàrin wọn ọjọ́ mọ́kànlá àbí now èyí tó wá jẹ́ on the twelve three yìí ó ní títà náà àbí bí ijọ́ méjìlá sẹ́yìn ó ní eléyìí tó túmọ̀ sí wípé ní ọjọ́ tí òòjì wa tó kéré jù tàbí ọjọ́ tí òòjì wa nígbà tí òòrùn kàtàrí tó ga jù lọ ó ní òpin ìrìn àjò rẹ̀ ní south east nítorí pé lẹ́yìn ọ̀ǹdíwá ìyẹn nígbà tó di ọ̀ǹdí twelve ìyẹn tó fún wa ní one point eight eight ó túmọ̀ sí pé oòrùn yẹn kò tún yọ ń bí mọ́ ó tún ti wá sírú àárín báyìí ó ti yọ ń bí tó fi já sí pé nígbà tí oòrùn kan àtàrí ń tiẹ̀ ó fún wa ní kíni one point eight eight so ti yé now àti ìrí ti òní àbítọ̀la eléyìí kọ́kọ́ fi hàn wípé nígbà tí oòrùn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń yọ ní sáìdì báyìí sáìdì south east ló ti ń yọ ó ti wá yọpin ní òpin ẹ̀ la fi rí èyí tó ga jù ok bí kinní ìbá ṣe ń sún mọ́ àárín ó ní òjì òòrùn kàtàrí á máa dínkù tọ́ba tún ṣe ń lọ sókè sí i a máa lékún sí i ẹjẹ́ a tún wá wo ìbẹ̀rẹ̀ ẹ rí i pé níbẹ̀rẹ̀ mi báyìí a rí one point seven five one point seven five ká sọ pé bíbáyìí jẹ́ one point seven five lẹ́yìn náà a tún rí one point eight eight kí ló ṣe ó lékún sí i definitely ìbíbáyìí ní one point eight eight máa wà àbí now tí bẹ́ẹ̀ jẹ́ one tí bíbá yẹn bá one point eight eight tí bí jẹ́ one point seven five ibo ló máa jẹ́ one point eight four àárín méjì ni ó jẹ́ ta ni ò gbà bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó gbà bẹ́ẹ̀ ká sí pé bíbá jẹ́ one point eight four ohun tí yẹn ń túmọ̀ sí ni pé ní ọjọ́ tí òjì ní ọjọ́ tí òòrùn yọ pin ní north east la rí òòjì òòrùn kàtàrí tó jẹ́ one point eight eight nígbà tí nígbà tó fẹ́ padà tó fẹ́ máa dínkù padà ní òòjì yẹn ló fún wa ní one point eight four ẹ wá já wo pépà dára sí i oṣù àkọ́kọ́ ó fún wa ní one point seven five oṣù kejì ó fún wa ní one point eight eight oṣù kẹta ó fún wa ní one point eight four ó túmọ̀ sí pé data yìí data yìí tí bẹ lọ́wọ́ wa yìí ó bẹ̀rẹ̀ nígbà tí oòrùn tó wà ní side the north east tí ò sì tí ì dé òpin ìrìn àjò rẹ̀ kò tí ì dé títì tó kẹ́yìn tí ó fi yọ sáyé kéde bẹ́ẹ̀ so ó kù bíi ìgbésẹ̀ mélòó kan tí ó fi dé bẹ́ẹ̀ láti wá rí one point seven five lẹ́yìn náà òjì yẹn tún lékún sí nígbà tí òòrùn kàtàrí a rí one point eight eight lẹ́yìn one point eight eight yẹn wọ́n wá já wá sí one point eight four tó túmọ̀ sí pé nígbà tí òòrùn tó yọ níbí báyìí ó tún padà wá sí ọ̀nà east padà la fi rí one point eight four lẹ́yìn one point eight four kí la tún rí one point four zero níbo lòun ó tún wà bírú bíbà yìí kí la tún rí zero point zero a tún rí zero point zero kí la tún rí zero zero àbí ẹgẹ ṣe báyìí a rí one point four a rí zero point seven kí ni òun yẹn ṣe ń ó ń tọ ṣáìdì ṣáìdì ni o kò tí ì bẹ̀rẹ̀ ìrìn àjò wá sí west o ṣáìdì ẹ̀ ok ṣáìdì ẹ̀ ní sì ń tọ́ o ló tó ti fẹ́ jáde so lẹ́yìn bíbá yìí wọ́n fún wa ní zero point zero lẹ́yìn eléyìí kan kí ló tún ṣe ó tún wá síbí. Si ó tún fa ní zero point four eight ó tún wá síbí ó tún fa ní zero point nine two ó tún wá síbí ó tún fún wa ní one point five five ó tún wá síbí ó tún fún wa ní one point nine eight ó tún wá síbí ó tún fún wa ní two point zero eight kí ló tún fún wa ó tún fún wa ní one point eight eight kí ló tún ṣe ó tún ti padà sí bí báyìí one point eight eight àjàsí pé data yìí ó fi rinlẹ̀ fún wa wípé tó o bá jí tó o ró oòrùn tó yọ báyìí lọ́ọ̀kan báyìí kìí ṣe bẹ́ẹ̀ nìkan ní ti ń yọ gbogbo sáìdì yẹn ìrìn àjò ẹ̀ ni pé èmi ò kàn mọ ibo gan ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ṣé east gangan ló ti bẹ̀rẹ̀ àjò ní lọ́jọ́ àkọ́kọ́ tàbí south east tàbí north east èyìn mọ̀gbà yẹn ṣùgbọ́n ńgbà tẹ́mi tẹ́ẹ̀kì data tí mo tẹ́ẹ̀kì tí mo bẹ̀rẹ̀ ẹ̀sipẹ́rímẹ́ǹtì mo rí i pé mo bá òun bì tó yọ ní bírú bì nígbà òtún yá ó tún yọ ń bírú bì nígbà òtún yá ó tún padà wá síbì ó tún padà wá síbì. Si ó tún padà wá síbí ó tún yọ ń bì ó tún yọ ń bì ó tún yọ ń bì ó tún yọ ń bì nígbà òtún yá ó tún padà bí òòrùn ṣe ń yọnu kò lè ọdún ó rí i pé dẹ́tà ọdún kan àti oṣù bíi méjì àbí mẹ́ta níbẹ̀ lọ́wọ́ wa yìí tó túmọ̀ sí pé láàrin ọdún kan nílé ìṣẹ̀lẹ̀ láàrin ọdún kan nílé ìṣẹ̀lẹ̀ ajá sí pé tọba wa ti wá ha sórí pé ẹ gbọ́dọ̀ kọjú sóòrùn ìṣẹ̀lẹ̀ mọ yí káàkiri bí àga bábà ẹ mọ yí káàkiri bí àga bábà torí pé bóyá ń gbà tó òun yọ níbí báyìí lẹ sọ pé ẹ gbọ́dọ̀ kọjú sóòrùn òun bá tún yọ ń bì ẹ tún yí mọ́sálásí ó tún yọ ń bì ẹ tún yí mọ́sálásí ó tún yọ ń bì nígbà tó bá yá yíyí yín yóò fẹ́ pín in lẹ́mìí pé ah ibo gan la wá ń yí lọ báyìí níbo gan là ń yí lọ báyìí a jẹ́ sí pé fọ́múlà tó sọ pé a ní kọjú sóòrùn wrong àbí tí ó bá wrong ká sọ pé ó wà inadequate ó wà inadequate kò péye láti ṣàfihàn ibo wa torí pé pẹ̀lú tá a ṣe é lẹ́yìn ó túmọ̀ sí pé oòrùn yẹn o ní ìsìn ibi tó wà ní ìsìn ni. Ìsìn, ó ti kú òǹbí ó ti kú òlópin ibi tó wà ní yóò tẹ́kì ẹ̀ ní bí ọdún kan kó tó tún dé bí tó ti yé nígbà tá a bá fi rí bí oṣù bíi mẹ́fà ní ìsìn yóò ti dáàrin àti débì nígbà tá tún rí bí oṣù bíi méjìlá àti débì a tún ti wá padà máa bọ̀ iṣẹ́ tọ́lọ́run ṣe lójoojúmọ́ nìyẹn. àlàyé tí mo ṣe yìí ǹjọ́ yé wa ní ìsìn àti ìdìtámì kíbúlà o ìta kọ́kọ́ fẹ́ fi rinlẹ̀ fún àwọn èèyàn ó ní wípé má lérò pé òun yọ lọ́nà kan o òpópónà rẹ̀ pọ̀ o in sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni pé lásìkò tí òòrùn bá kan àtàrí in máa ríìdì nínú oṣù kan ó yàtọ̀ fún tá máa ríìdì nínú oṣù míì òun ni gbogbo eléyìí ní ìsìn ṣé lè kọ́kọ́ ti yé wa báyìí tòlótẹ́lẹ̀ ò yé wa kíbúlò lè yé wa o tó ti yé mọ́sálásí mi ó ti fẹ́ẹ̀ yí pa wọn kọ́kọ́ ń kọjú báyìí nígbà tó ya ẹnìkan tó dé ní à òrùn lọ́mọ yọ yìí àmọ́ ti kọ́ gúúsù òrùn wọn bá tún yí báyìí nígbà tí a bá tó bí oṣù bíi mélòó òrùn ó tún yọ báwọn ń bẹ̀ wọn bá tún yí wọ́n sá máa yí wọ́n sá máa yí náà ni ní ọba di fìtínà sáàrin wọn ok ó ti wá yí àwa wípé ká tó bẹ̀rẹ̀ yíyí oòrùn a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo sáìdì east ló ti ń yọ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tóun ti ń yọ ni àárín ibi south east ló ti ń yọ ló fi gá sí pé ń bá fẹ́ wo wíwọ̀ oòrùn báyìí ibi tí ó ti wá wò rèé léèmbó tó bá ti yọ léèmbẹ̀ ni ó ti wá wọ̀ ńgbà bá yá a ní rí wíwọ̀ òrùn wò ń bíbá yìí mọ́ ibi tá a máa wá sí ó túmọ̀ sí pé ó ti bọ́ sí òkè east nìyẹn ó ti bọ́ sí area north east tó bá ti bọ́ sí area north east side ibi tí wọ́n ṣe kí ni o tó máa wọ̀ sí rè lẹ́yìn tí bá ti yé wa ó tún wá ku ibo lòjì ó wà níbo láwọ̀ òjì gangan sí ògì tó fẹ́ wà ńlẹ̀ẹ́lẹ̀ yẹn níbo ló máa wà ibi tí òjì ó wà ó ní í ṣe pẹ̀lú sáìdì wo ni òòrùn ti yọ ọjọ́ tí òòrùn bá yọ ní east gangan táàgẹ́tì zero táàgẹ́tì zero yìí mo lè pèlè rẹ báyà mi. ok ẹ má jẹun parí jẹun fílẹ̀ báyìí náà a sì lè bùkátà sí i ẹ jẹ́ ń ya four cardinal points east ni kelele west north south ọjọ́ tí oòrùn bá yọ gangan ní east yìí tó bá ti débí lágẹ̀tì zero zero zero point zero òjì wa nígbà náà ibi tí ó ti ṣẹ́yọ rè orí láyìn yìí tí ó ti ṣẹ́yọ ló fi já sí pé nígbà tó bá dé àárín àní rí nǹkan kan mọ́ ní kété tí òòrùn bá ti kúrò láàrin yìí a tún máa rí níbí báyìí ọjọ́ tí òòrùn bá yọ ní east gangan òòrùn òjì wa òjì tó máa fún wa á wà ní orí lẹ́yìn yìí ló fà tó fi já sí pé tí oòrùn yẹn tó bá ti kan àtàrí àníru òjì kankan mọ́ ńlẹ̀ ní kété tó bá ti yẹ̀ ní àtàrí a tún bọ́ sílé a tún bọ́ sílé yìí bí báyìí ọjọ́ tí oòrùn bá yọ ní àárín south east ní àárọ̀ kùtùkùtù a kọ́kọ́ máa rí òjìwa níbí òjìwa tá a rí ní bíbà yìí tá a rí ní bíbà yìí ń dàrẹ́sàn ẹ̀ rèé tí òjì yẹn bá ti ń move tí òun yẹn bá ti ń move tó ń move tó ń move tẹ́lẹ̀ yìí náà ti ń dínkù bó ṣe ń dínkù ní wá síbí bó ṣe ń dínkù ní mórílé bíbá ìbọ̀. irú àsìkò yẹn la wà yìí irú àsìkò yẹn làwọn kan fi sọ pé ibi tí òjì wa bá wà ní àlàásárì ibẹ̀ ni kíbúlà nítorí wípé ní àsìkò àlàásárì tí òòrùn bá ń yọ láàrin south east ibi tí òjì wọ́ wà ní. ok àmọ́ nídàkejì. tí oòrùn bá ti bọ́ sí àárín north east ní àárọ̀ kùtùkùtù oòrùn rẹ̀ ojí rẹ̀ á kọ́kọ́ wà mí báyìí direction tiẹ̀ náà bí ó ṣe wá ní. sóyè wa ẹ jẹ́ kí o sọ. So, ní ọjọ́ tí ọ̀run bá yọ ní east gangan òjì wa orí òpó tí ó máa tọ̀ rèé tí ọ̀run yẹn bá ti dé àárín gbùngbùn tó kàn wá látàrí àníírí òjì máa ń lẹ̀ ní kété tí ọ̀run bá ti yẹ kúrò láàárín gbùngbùn a máa rí òjì wa ńlẹ̀ àmọ́ orí ọ̀pá yìí ni ó wà ní tiẹ̀ àmọ́ ní ti ìgbà tí oòrùn bá ń yọ lọ́wọ́ láàrin south east gẹ́gẹ́ bí irú àsìkò tá a wà yìí tó bá ti dìrọ̀lẹ́ òní ìwọ náà wò wò yẹ̀ ẹ́ wò tó bá ti di lára sáyé lónìí yẹ̀ ẹ́ wò ó rí i pé bí ibi tẹ́ ń kọjú sí kírun ibẹ̀ lòjì wọn bọ̀ sí bó tilẹ̀ gà sí pé ní àárọ̀ kùtùkùtù tó bá yọ báyìí ibi tí òjì wọn wà rèé àmọ́ bí òòrùn yẹn ṣe ń gbéra tí múfù tí múfù tí òjì náà bó ṣe ń dínkù báyìí nítún yẹ̀ lọ sí báyìí so that by zuri time by zuri time òjì wa á ti wà nírú bíbáyìí òjì wa á ti wà nírú bíbáyìí by asri time a ti súnmọ́ side. a ti súnmọ́ kibla side kibla direction ṣùgbọ́n ní ọjọ́ tí oòrùn bá bẹ̀rẹ̀ sí ní yọ láàrin north àti east láàárọ̀ kùtùkùtù tiẹ̀ náà àkọ́kọ́ yọ ń bì òjì wọn àkọ́kọ́ yọ ń bì báyìí tí oòrùn yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní máa rin òpópónà rẹ̀ bọ̀ bí òjì ṣe ń dínkù bọ̀ náà ni direction rẹ̀ ó fi máa ṣe kí ni a máa wọ́wá a máa wọ́wá a máa wọ́wá òun náà ń bọ̀ wá sí agbègbè bíbá yìí. nírú àsìkò náà ọ́pọ́sìtì ibi tí kíbúlà wa wà òun lòdì ó fọ́ sí. agasi pé tó sọ pé ibi tó ojú bá wà ní àlàásárì ibẹ̀ ni kíbúlà in adequate statement ni ọ̀rọ̀ tí ò yanjú ni kò yanjú ọ̀rọ̀ nítorí wípé ìsáídà kọ́ wà ń bí tàbí kọ́ wà ń bí lásìkò astri tàbí kọ́ wà níbí báyìí lásìkò astri ìgbà tí òjìwọ́ wà ní sáìdì ibi kíbúlà wa ó ní ìgbà tí òòrùn bá ń yọ láàrin south east lọ́wọ́lọ́wọ́ báyìí a wà nú àsìkò òun torí pé òòrùn wá sì ń yọ láàrin south east nígbà tá a bá fi rí bí oṣù mélòó kan a east òjì wa ní asri time ibi tó máa wà rèé a east tààrà ni tó bá tún yá tó bá tún bọ́ sí lane tó wà láàrin north àti east nígbà náà ni òjì wa a bọ́ sí side bíi tó túmọ̀ sí wípé tí òòrùn bá mú bíbáyìí tó bá mú ọ̀tún ojii ó mú òsì tí òrùn bá mú òsì ojii ó mú ọ̀tún tí òrùn bá mú àárín ojii ó sì mú àárín ok tí òrùn bá mú ọ̀tún ó mú òsì tí òrùn bá mú òsì ó mú ọ̀tún àmọ́ tí òrùn bá mú òpópónà àárín máa mú àárín ṣùgbọ́n ìwádìí mi kò tí ì fi rinlẹ̀ ìwádìí mi kì í fi rinlẹ̀ pé ìgbà tóòrùn bá yọ ní ọ̀tún tá a wá rí òjì ẹ̀ ní òsì ìgbà wo gangan ni òjì tá a rí ní òsì yẹn ni ó fèsì kíbúlà ìwádìí mi ò tí ì débẹ̀ wọn nítorí náà èní tí ì fi ẹnu sí i pé lásìkò àlàásàrì ibi tí òjì wa bá wà ibẹ̀ la kọjú sí èní tí ì fẹnu sí yùn èní tí ì kún àwọn tí ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ yàtọ̀ sí pé àwọn tí ń sọ bẹ́ẹ̀ wọn ò sọ yanjú ọgbà tí oòrùn bá yọ láàrin south east nìkan láàmú rí òjì àlàásárì ní ọ̀nà ibi tí a máa ń dojú kọ kírun àmọ́ nígbà tí òòrùn bá yọ ní àárín north east ìdàkejì ibẹ̀ ni òjì wa yóò kọjú sí ẹ̀ ń bá ti wá tẹ̀lé fọ́múlà pé lásìkò àlàásárì ibi tí òjì wa bá kọjú sí ibẹ̀ ni kíbúlà wa yóò gbà á lẹ́ẹ̀kan yóò sì lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì tí ó sì rè ọjọ́ tó rùn bá yọ ń bì tí òjì rẹ̀ tó hàpíà níbí yóò kọgún síbí ọjọ́ tí òrùn bá yọ ní ibí tí òjì rẹ̀ tó hàpíà níbí báyìí náà akọgún síbí tá tún yá láàrin ọdún kan náà ni gbogbo ìṣẹ̀lẹ̀ yìí láàrin ọdún kan ni o tá bá tún yá tí jí ń bá tún àpíà ń bì yóò tún ní ara o sẹ́ẹ̀rì ibi tó gi ti ni ibi tá a máa tún kọgú sí o yóò bá tún kọgú sí ibi báyìí pé kò tí ì gẹ́ẹ̀tì rẹ̀ ọ̀rọ̀ búlà kìí ṣe ń tá a máa yí lónìí tí o wọn ì máa yí gí àdójúkọ tí wọn sáré ti yé wa báyìí a sì ti mọ bá a ṣe mọ àsìkò àìlà àti àlàásárì àti ṣàlàyé yẹn síwájú ohun tó wá kàn nísìn ni pé báwo la ṣe fẹ́ dá kíbúlà mọ̀ báwo la ṣe fẹ́ dá kíbúlà mọ̀ àti mọ bá fi oòrùn àti òjì rẹ̀ tá fi mọ àsìkò àìlà a sì fi mọ àsìkò àlàásárì àbí n sọ ẹ́. Eh? ta ni òye kọ́ náwó pé òye òun ta tún ni òtún yé ok sẹ́nìkan pé ni òye wọ́n má gà sí pé bóyá òun sùn gbà náà ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ọjọ́ tí òòrùn bá yọ ní east tó bá ti kan àtàrí báyìí òòjì òòrùn kàtàrí yóò tàn lẹ̀ ní kété tí òòrùn yìí bá ti kúrò láàrin tó tún bọ́ sí bíbá yìí òjì yẹn á tún yọ wá àsìkò tí òjì yẹn yọ wá àìlà ti wọlé nù tó ti ń yọ báwọn àmọ́ ẹ̀jẹ̀ awo dátà wọ̀ wá gan tábà wo dátà yìí dáadáa á rí i pé láàrin ọjọ́ kìíní oṣù kẹfà fourteen thirty five sí ọjọ́ kẹwàá oṣù keje fourteen thirty five òun la rí di zero point four eight ló kúrò ní zero point zero zero bó sí zero point four eight tó túmọ̀ sí pé kò tó oṣù kan àbótó ọjọ́ kìíní oṣù kẹfà tó bá di ọjọ́ kìíní oṣù keje oṣù kan nù ó ti lé lóṣù kan ó lé lóṣù kan àgá sí pé táìmù tó take tó fi wà láàrin tó fi wà níbi east gangan ó tó oṣù kan àtọgọ́ mélòó tó ti yé láàrin àsìkò yẹn àní rí òjì mọ́ ńlẹ̀ nígbà tó rùn bá kàtàrí òkì tá a rí mọ́ ńlẹ̀ yẹn ní kété tá a bá ti padà rí báyìí àyílà ṣe kí ni àyílà wọlé tó bá sì já sí wípé kò rìn ní òpópónà yìí ibi tó ti rìn ní láàrin south east tàbí láàrin north east nígbà tí oòrùn tó bá kan àtàrí tó bá kan àtàrí àárí òjì àbáàríró òjì àárí òjì òjì tó dínkù pin àárí òjì tó dínkù pin yìí ní kété tí oòrùn yìí bá ti bọ́ sí agbègbè ìwọ̀ oòrùn lòjì wọn ó ṣe kí ni a lékún sí i lọ́gán tí ò tí ò jí lékún sí i àyílà ti wọlé nìyẹn ok ká sọ pé olóra rẹ o sì ga níga bàtà mẹ́fà six feet tó bá ga níga six feet ọwọ́ à ń wo òjì òun wo òjì wọ́n bá wo òjì rẹ òjì rẹ wá dínkù títí títí títí ọwọ́ à sí. Si gbogbo gègé yìí ò gbádùn parí three feet ó dínkù pin parí three feet ní kété tá a bá ti rí three feet plus one inch bí àpẹẹrẹ àyílà ti wọlé tó bá lora rẹ o tó ọ̀bá wa lo òkè kágbà kó lóra rẹ báyìí àti wá rí three feet one inch àìlà wọlé nù ọwọ́ àpò àlàsárì àlàsárì kí ni ọ wà jẹ́ kí ni òjì ó kí ni òjì ó wọ̀n pẹ̀lú pé ní àìlà tá a kí òjì wá dínkù pín sí three feet ọ wá lékún pẹ̀lú one inch a sọ pé àti wá gẹ̀ẹ́tì three point one feet àbí tẹ́ńbà wá béèrè pé òjì wo la fi kí àìlà òjì gíga òjì wo la fi kí àìlà níjọ náà kí la pè three feet la pè ní àbí three point one feet eh? three point one feet ènìyàn ìbéèrè mi ni pé níbo ni oòrùn ti yọ tá a fi gẹ́ẹ̀tì three point one feet fún àìlà níbo ló súnmọ́ kóòrùn ti yọ lásìkò náà níbo ló súnmọ́ pé òòrùn yẹn ti yọ òòrùn lè yọ ní ibí ó lè yọ ní ibí ó sì lè yọ níbí báyìí níbo ló súnmọ́ pé òòrùn yẹn ti yọ tá a fi lè gẹ́ẹ̀tì three point one feet fún àìlà south east south east ni ẹ́n north east ni ta ló máa ń sà ọ̀ya ẹ́n north east ni south east ni ta ló ní èsì míì yàtọ̀ sí south east ni north east ni ta ń lé sí míì tó ní èsì torí ẹni tẹ̀ ń dákọ̀ south east north east ẹ̀ tí ì gbà á ta ló ní èsì míì tó yanjú ọ̀rọ̀ ẹ jẹ́ ń gbọ́ o ah east odonu odonu. very good ẹ má wulẹ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n ti gbá ń sà gbọ́dọ̀ ń pé ó lè yọ ní òun gangan lọ̀rọ̀ interval gẹ́ẹ̀tì three point one feet fún àìlà ó túmọ̀ sí pé òòrùn yẹn ó lè yọ láàrin south east or north east tó bá dákọ south east nìkan tó gan north east ńkọ́ sáà lè gẹ́ẹ̀tì three point one ni a lè gẹ́ẹ̀tì yẹn ọ̀wọ́ gbàtà dàkọ̀ bíi hóró kan ṣoṣo nígbà tá a bá sọ pé interafrica ìlà o is zero point one feet tó túmọ̀ sí pé nígbà tó rùn kàtàrí àrísẹ́rò fit àrísẹ́rò fit tá a bá sì sí tá a bá fi lè rí zero fit ó túmọ̀ sí pé oòrùn eh, ó yọ ní east ok àmọ́ tá a bá fi lè rí anything above zero ìsáìdà kóòrùn yẹn ó yọ ní south east or north east ẹ ń bá wá wò ó o ní ó sọ fún wa pé à lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣáìdì south east ló ti ń yọ o tàbí ṣáìdì north east ló ti ń yọ. so ti yé wa báwọn ohun tó o bá lò òun la fi mọ kí ni a máa gẹ́tì now ká wá sọ pé a kí àìlà bẹ̀rẹ̀ pẹ̀lú three point one feet object wa sì jẹ́ six feet ojì òdiwọ̀n ojì wo là ń retí fún àlàsárì nine point ẹ gbọ́ ó ní nine point one feet ni ta ló mọ̀ ọ́n ìbéèrè tí mo béèrè ni pé irú ọjọ́ náà tẹ́nìí wọn ra rẹ̀ nínú oòrùn òòjì òòrùn kàtàrí ẹ̀ jẹ́ three feet nígbà tó lékún sí i ó lékún sí i ní one inch a sì wá fi three point one feet bẹ̀rẹ̀ àìlà àwa fẹ́ kàlà sárì kí ni fíìtì máa ga tó tá a sọ pé alasari wọlé ẹnìkan ní nine point one feet ni ẹnìkan wá sọ pé kò rí bẹ́ẹ̀ kí ni a fi kí alasari jáde ẹ ẹ ń gbọ́ two point nine feet ok ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ẹ máa gbọ́ fígà tó o bá ti gẹ́ẹ̀tì ọ sọ bó o ṣe gẹ́ẹ̀tì ẹ̀ fún mi o ó ti yé fígà tó o bá gẹ́ẹ̀tì àti tó gẹ́ẹ̀tì nine point one ta ló ń tọ̀hún àtúnwárẹ́ nìkan ó gẹ́ẹ̀tì two point one feet àbí very good ó tún kù sí o kí láfi kí asri ìgbọ́ six point one àfàtò gẹ́ẹ̀tì two point one dà ẹ má bọ̀. ẹni tó gẹ̀ẹ́tì nine point one dà wọn náà máa bọ̀ tàǹtù ní fígọ̀ míì ọ̀ya ẹ̀jẹ̀ ń gbọ́ o gbọ́ ohun tí wọ́n ń sọ o kí ni títí arákùnrin nine feet wọn náà anything above six feet ó ní àsù ìbẹ̀rẹ̀ ẹ̀yin náà ẹ̀ máa bọ̀ ṣe é pé àti ìkóǹbi tá a ti kẹ́kọ̀ọ́ nísìn láti rí tìlàfà àti kẹfì rọ̀ àti rí àwọn ìyapẹ ẹnu tó pọ̀ báyìí tá a tún ní nǹkan mí o ẹ máa gbọ́ ìbéèrè yìí dẹ́ẹ̀ kan sí o ẹ̀yin tẹ̀sí ti dáhùn rẹ̀ arákùnrin ẹ̀yin tẹ́ ti dáhùn rẹ̀ ẹ tún gbọ́ ìbéèrè ńlẹ̀ sí i ó ṣeé ṣe kárẹ́ni tí ó withdraw nínú yín tó ti yé a sọ pé ẹni tó dúró sínú oòrùn tó fẹ́ fi gẹ́ẹ̀tì àìlà gíga tiẹ̀ fún ara rẹ̀ six feet ni ojì yìí ọwọ́ á dínkù pin nígbà tí oòrùn kàtàrí ó dínkù pin sí three feet ṣàdédé ó tún wò ó ó tún rí i pé three feet tuntun lékún sí i pẹ̀lú one inch tó wá gẹ́ three point one now ó wá sọ pé àyílà ti wọlé ẹnìnà ẹlẹ́ẹ̀kejì ibo wá ni òjì yóò wá tó wá gùn dé tálà àṣà rẹ̀ ó fi dé ṣé bèrè ti yé yín ok kí ni èsì tiẹ̀ ok kí ni wọ́n mú six point six point one feet ṣàlàyé fún wa bó ṣe jẹ́ six point one feet. káwọn ìlú gbọ́. ẹni tí ó dúró lóhùn ó jẹ́ six six point six feet. gíga rẹ̀ six feet. gíga rẹ̀ jẹ́ six feet ìgbà tí zuri wọlé ó lé one inch. kò fẹ́ ká gẹ́ẹ̀tì mẹ́sẹ́ẹ̀jì òun jókòó jókòó lẹ̀ ọ̀ya. ẹni tí six tí six feet tó ti jẹ́ pé ẹni tó dúró sóòrùn ó gẹ́ẹ̀tì six high òjì ẹ̀jẹ̀ six feet ìgbà tó wá wọn àsìkò tí òòrùn kàtàrí tó jẹ́ three feet. ẹni sùúrù ẹni tó dúró sínú òòrùn gangan. ó díẹ̀ six feet ni àìtì ẹ̀ àìtì ẹ̀ àìtì ẹ̀ six feet so ìgbà tó wá wọn etí ìgbà tó wọn ìgbà tó rùn kàtàrí òdì yẹn ó jẹ́ three feet ìgbà tó wá tí ó padà wá wò ó. ṣé ẹ ti rí báyìí pé it is a serious matter àti ìkú omi tá a ti kọ́ a sì ti rí àwọn tí ò tí ì gbọ́yé tí ò tí ì mọ̀ àbí aha tó bá sì lè fi gbé ní tí ò gbọ́yé kó ń bí ó gbé kó ń ní orúkọ ẹni tó kọ́ wọn bí wọ́n ṣe kọ́ wa nìyí kódà wọ́n tún yà sójú bọ́ọ̀dù nígbà tí ń kọ́ wa a sì fẹ́ la àwọn kan kúrò nù àṣìṣe ni ẹni tó fẹ́ láyàn kúrò nù àṣìṣe òun náà kò gbọ́dọ̀ bọ́ sínú àṣìṣe míì ọ̀rọ̀ tẹ́ni ń sọ lẹ́ẹ̀kan òun kò rí bẹ́ẹ̀ tá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò rí bẹ́ẹ̀ ẹlẹ́jọ́kù ọ̀ya ẹ́ ok kò rí bẹ́ẹ̀ kò ṣe kò ṣe ọ̀rọ̀ anything above six. Mm-hmm. ní ìgbà tó já sí pé ẹni yẹn lẹ́yìn tí ẹ feet. ó dúró nínú òrùn lẹ́yìn tí ẹ six feet so ìgbà tí òrùn kan àtàrí ó sẹ́kù ẹ̀ ó ẹ̀ dínkù tán yányán sí three feet so ìgbà tí zuru wọlé ó lé pẹ̀lú one inch jẹ́ three point one one kilo zuru so bí aṣù bá wọlé ntí òdì sẹ́kù nígbà tó rùn kàtàrí àròpọ̀ mẹ́yẹ lẹ́yìn tí ẹni yẹn ó jẹ́ three feet plus six feet ó wà jẹ́ nine feet tó tá a bá máa wo òdì aṣù ó gbọ́dọ̀ tó nine feet kí aṣù ká tó kí aṣù. eléyìí súnmọ́lé díẹ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù òun mú òjì ó mú sáìsì object àti òjì òrùn kan àtàrí nìkan ló mú tiẹ̀ kí ni ṣùgbọ́n kò gbà o. nígbà tí ẹni tí ó wà nínú oòrùn tí òró rẹ̀ jẹ́ six feet ehm, ògì ògì dúró pa sí eh, three feet nígbà tó bójú wò ó rí pé ó increase ó lé bí one inch ìgbà tí mo ń gbà tó ti lé wọ́n ní ìṣe súrì ti wọlé nìyẹn tí asiri náà bá máa wọlé àárò height ẹ̀ àárò mọ́ three three feet six one inch ẹ̀ àárò kan ó wá jẹ́ nine feet one inch. ntí bàbá sọ ní ìsìn ọ̀nà correct ọ̀nà wọlé. No ẹnba ti sọ̀dà kejì yín ó sì gbogbo àlàyé tó o bá rí o ṣe tó o bá fi lè gẹ́ẹ̀tì nine point one feet nine feet one inch lẹ́ẹ̀kan sí i ansitu ansitu ansitu lẹ́ẹ̀kan sí i òjì rẹ ìdúró rẹ tàbí ìdúró ọ́bjẹ́tì tó o lò a gbọ́dọ̀ mọ̀ nígbà tí òjì yìí tó dínkù pin a gbọ́dọ̀ mọ̀ tó dínkù pin sí ok nígbà tó bẹ̀rẹ̀ sí ní lékún ìbẹ̀rẹ̀ àlékún rẹ̀ first phase of increase first phase of increase of the shadow a gbọ́dọ̀ ó di oríṣi nǹkan mẹ́ta báwọn wọ́n tó dúró a gbọ́dọ̀ mọ̀ o gíga ibi tí òjì rẹ̀ dínkù pín sí a mọ̀ ó di mélòó ihun tó fi lékún tó fi bẹ̀rẹ̀ àlékún a mọ̀ àròpọ̀ mẹ́tẹ̀ẹ̀ta làlà sáré kì í kàn ṣe anything above six rárá o anything can be anything so ìṣirò ni òjì ìwọ tó o fẹ́ fi tá a fẹ́ lò ọmọ nígbà tí òjì rẹ in tó dínkù pín sí bóyá ó dínkù sí three feet ni o àbó dínkù sí zero point zero ni o o mọ̀ ní kété tí òjì yìí tó tún lékún sí i ní tó fi lékún sí i agbọ́dọ̀ mọ̀ àrùkọ mẹ́tẹ̀ẹ̀ta òun ni kíni o òun ni àlàásárì ẹ jẹ́ ká tún ṣe ìdánwò míì. ká sọ pé ẹni tá a fẹ́ lo òjì ẹ̀ fún àìlà ọ̀gá níga five feet òjì rẹ̀ ọ̀tán nílẹ̀ nígbà tí òòrùn kan àtàrí òjì ẹ̀ ṣe kí ni ọ̀tán nílẹ̀ nígbà tí òjì ó padà píà àwa rí two inches ló fi àpíà ìbéèrè àkọ́kọ́ ni pé kí ni òdi tó fi ká ìlà tó tí àìlà fi wọlé ńjọ́ náà kí ni òdiwọ̀n òjì tí àìlà fi wọlé ní ọjọ́ náà zero point zero point two inch sẹ́ǹgbọ́n báwọn ẹni nù ayá two inches léèka yìí la ẹ mà dé dóbà ni o ẹ mà dé dóbà o tó ń ṣe. ọ̀ya ẹ́ zero ìgbọ́ zero point two feet àbí. Yeah inch àbí zero feet two inches ló fi ká ìlà kí ló fi ká ìlà tiẹ̀ zero point zero point zero two inch ló fi ká ìlà kí ló fi ká ìlà two inch ok ta ló gbà náà mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ní two inches ló fi ká ìlà ẹnìkan ní zero point two inches ló fi ká ìlà ẹnìkan ní zero point zero two inches ló fi ká ìlà kí ló fi ká ìlà two inch or zero point two feet ẹ jókòó ntẹ́ni fi ká ìlà òun ni two inches nítorí pé ní àsìkò yẹn òòrùn yọ ní east gangan ni nígbà tó òòrùn kan àtàrí òjì tán lẹ̀ àtúnyọ òjì padà tí ó yọ padà báyìí ó rí i pé two inches ti wà ńlẹ̀ two inches ló fi bẹ̀rẹ̀ irun àìlà now ọ̀gánígà five feet ó fi two inches bẹ̀rẹ̀ àìlà kí ni ó fi bẹ̀rẹ̀ àlàásàrì ìjọ náà kí ni ó fi bẹ̀rẹ̀ àlàásàrì àyíntẹ́ ń ṣe ìmáàmù ọ̀yà ṣé màmú ìwọ náà ní àkàrà ń bẹ̀ wọn àbí ọ̀yà kí ni ìbẹ̀lẹ̀ sáà ìjọ náà. àlàsárì kí ni ó fi kí àlàsárì ìjọ náà. ní tí wọ́n fi kí àlàsárì ìjọ náà ni pé object wọn fẹ́ pé six feet wọn measurement lọ́bọ̀. a gbọ́dọ̀ gbàgbé tá a lò ní zuri. ẹ atẹ́tí gbọ́ ọ̀rọ̀ dáadáa o a tún lè má ní àǹfààní láti gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò àfi lẹ́yìn bí ọdún méjì o tó ti yé. Nice. kẹ́nìkan tó wáá pè mí dà kọ́kọ́ pé bá a ṣe máa ń wọn àyílá òun kè yí òun bá a ṣe ń wọn àlásárì kè yí òun ń sọ pé ọlọ́wọ́n jò yí ọ ni o àdúrà lókù ti ń ṣe o ẹnì kan níga five feet òjì tánlẹ̀ lásìkò náà zero zero ló gẹ́ẹ̀tì nígbà tó rùn kàtàrí ok nígbà tí òrùn yàtàrí ó gẹ́ẹ̀tì two inches wọ́n sì sọ pé. òjì tó fi kí àìlà ó jẹ́ two inches òjì wo ni ó fi kí àlàásárì ten inch two inches inch two ten feet two inch two inch. àwọn tí wọ́n ń ṣe ìmáàmù ní new site yìí ni mo fẹ́ máa pè báyìí ọ̀yá máa bọ̀ ara àwọn ìmọ̀ọ́mù new site nù. five feet two inches five feet two inches. sọ́gbà àbòsì. ẹ́ ó ní five feet two inches. ìyẹn ga níga five feet lásìkò tí òòrùn kan àtàrí òjì tán lẹ̀ pátápátá ó tán lẹ̀ pátápátá ní kété tí òjì ó hàpí àpadà ó rí two inches òjì oríṣìí mẹ́ta la máa ń lò fún àlàásárì òjì àkọ́kọ́ òjì ọ́pdẹ́tì òjì kejì òjì òrùn kàtàrí òjì àárín òjì kẹta ó ní òòrùn yàtàrí eléyìí wá jẹ́ five tààrin jẹ́ zero eléyìí jẹ́ two inches tá a bá ro gbogbo ẹ̀ pọ̀ five feet five feet two inches ló máa jẹ́ ok torí pé ńgbà tó rùn kàtàrí zero ló ní òun fún ara rẹ̀ ga níga five òun òòjì tó fi káyìlá jẹ́ tó jẹ́ òun yàtàrí ó jẹ́ two inches tá a bá ro gbogbo ẹ̀ papọ̀ five feet two inches ló máa jẹ́ ok abala tó kàn báyìí ni abala bá ṣe dá kíbúlà mọ̀ abala bá ṣe dá kíbúlà mọ̀. ema máa gbà béèrè lẹ́yìn tí n bá sọ̀rọ̀ kíbúlà tán pẹ̀lú tó ti yé wa níbí báyìí tá a mọ̀ wípé oòrùn ó lè yọ ní south eh, south east ó lè yọ ní east ó lè yọ ní north east tá a ti fìyẹn sọ́wọ́ ìkejì kò tako làákàyè wípé tí mo bá dúró síbí báyìí tí mo bá ń lọ sí yàrá yìí ṣé o yàrá yà ọkùnrin yìí yàrá tí wọ́n ṣílẹ̀kùn ẹ̀ lẹ́yìn ok mo dúró síbí mo sì kọjú síbí mo wá ń lọ síbi yàrá yìí mo wá bi arákùnrin léèrè pé dákun yàrá kan báyìí tí wọ́n kó ẹ́ńjìnì sí báyìí ó ní mò ń lọ kí ló sọ fún mi ẹ kí ló ní kí n ṣe bí mi ṣe dúró rè ó ní kí n yí ojú báyìí sí ibẹ̀ àbí agasi pé tá a bá ń sọ nípa ọ̀rọ̀ kíbúlà ó jẹ mọ́ pé ká yí ojú síbì kan ká kẹ́yìn síbòmíì tá a bá ń sọ nípa ọ̀rọ̀ kíbúlà torí pé yàrá yìí ibi tó wà náà ni kò sí ibi tí mo kọjú sí ibi tí mo kọjú sí kò sí ọgbọ́n tí mo fẹ́ dá sí tí bá ń kọjú tí mo bá ń lọ ọbẹ̀ èèní já yàrá hùn n tó lè mú mi já yàrá yẹn ni pé ibi tí mo wà yẹn kí n yí padà agbègbè ibi tó wà kí n kọjú síbẹ̀ èmi tí mo wá wà ní ọ̀gangan bíi ẹnu ọ̀nà rẹ̀ tàbí bí màá ṣe dúró nìyí. àfáà dúró lọ́ọ̀kan yìí dúró dáadáa òun náà fẹ́ wá ẹ̀rù pé mi ṣe dúró o báyìí wọ́n ní kó dúró wọ́n ọkùnrin wọ́n ẹ̀ dúró now kọjú bí mo ṣe kọjú yìí ẹ dákun àdójúkọ àwọn méjèèjì sọjá yàrá yìí títí kí ló kù tí ó ṣe ọkùnrin ọ̀fẹ́ jábẹ́ o bóun ló ṣe kọ́kọ́ júbà nísìnyí bó sì ṣe nu ẹ̀rọ bẹ́ẹ̀ mi ṣe dúró èmi dúró báyìí torí pé ibi tí mò ń lọ nì òun náà ibi tí ń bọ̀ nì bí ó ṣe rí nì aga sí pé àwọn mọ́ṣáláṣí kan ó dùn báyìí àwọn kan ó bẹ́ǹdì báyìí sóyè wa àwọn kan ó dùn báyìí àwọn kan ó sì dùn báyìí bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá dúró bí mo ṣe dúró yìí níbẹ̀ ń tí wọ́n fi orin gbogbo ayé já kò ní í já sínú gàdá yìí sẹ́yìn ti yé wa báwọn. now pẹ̀lú àpẹẹrẹ tí mo tún mú wáyé bákan náà mo tún fẹ́ padà síbẹ̀ lẹ́ẹ̀kan sí i ibi tí mò ń lọ rèé ó ní ààyè tọ́lọ́ ibi tí mo dúró sí ó ní ààyè tọ́lọ́ ó túmọ̀ sí pé àyè méjì la fẹ́ sopọ̀ mọ́ra wọn a sì fẹ́ sopọ̀ tú ìlà kan tí ò ní wọ́ tó máa tọ́ tó tọ́ bá ti di pé ń wọ́ ànijábẹ̀ mọ́ àbẹ́ ni ẹni tó fẹ́ gẹ̀tì kíbúlà ní ẹni tí ò sí níbi tí kàábà wà ọ̀rọ̀ ẹ̀ ti di pé kó mọ ipò tí ààyè tó wà wà àti ipò tí Kaaba wà kó mọ ìbátan àwọn méjèèjì oní yóò jẹ́ kó mọ ibo ni yóò dojúkọ.